mo kì í káàbọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlúdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá tí àsìkò yìí ọ̀pọ̀ àwọn ènìyàn sì ń kí gbajúgbajà agbóhùnsáfẹ́fẹ́ ti fẹ́ ta ní mọ́mọ́ kú oríire ti ayẹyẹ ìgbéyàwó rẹ̀ eléyìí tó ṣe ní kòpẹ́kòpẹ́ yìí níbi ayẹyẹ ìgbéyàwó náà tí àwọn ọ̀tọ̀kùlú àwọn alẹ́nulọ́rọ̀ nínú àwùjọ agbègbè tẹbí tọ̀rẹ́ gbàdúrà fún wọn wípé kí olódùmarè jẹ́ kí ilé wọn kó tòrò kí ìgbéyàwó wọn kó sì lárinrin tọkọtaya náà kó lè pa ìdùnnú wọn mọ́ra bí wọ́n ti ń jó lónímùkúlùmùkọ́ ẹ bí gbajúgbajà olórin Queen Madiva ti ń kọlù sí wọn níbàdí ọjọ́ ijó ọjọ́ orin gbà ní ọjọ́ náà ẹ jẹ́ kí a wo bí ó ti lọ. nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbogbo àwọn ènìyàn ní ìpè ti jáde sí láti mú ìbẹ̀rù ọlọ́run ní pàtàkì nínú ayé wọn ẹni tí ó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ ní àgbà àgbà oníwàásí ni alhaji sirajideen akànni asukuna níbi ìdánilẹ́kọ̀ọ́ ramadan eléyìí tí àwọn obìnrin ẹgbẹ́ bọ́bakẹ́yẹ obìnrin akilẹ̀ ibà gold ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn ọba adésínà sulamon raji tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tún mọ̀ sí jafo authority ọjọ́ ọ̀rọ̀ gbáà ni níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti kẹ́kọ̀ọ́ tí wọ́n sì ń ṣe àdúrà Àdúà Alhaji Sirajideen Asukunna pẹ̀lú ṣe àdúrà fún orílẹ̀-èdè ìlú Ìbà àti gbogbo àwọn ènìyàn lápapọ̀ ẹ jẹ́ kí a wo díẹ̀ nínú ẹ̀. Ọlọ́run ló kí kábíyèsí. Innahu min Sulaimana. Àwa náà wá fi àyà yẹn torí orúkọ ọba ọgbà ẹnu wa. àwa fi àyà yẹn gbàtà tí wàá lè kí alukurahani tọ̀ àfi ká dá pé kábíyèsí ọba Suleiman ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ó fẹ́ máì tí ì sí sinimá mìíràn táwọn ènìyàn ń gbépò yẹni lórí ayélujára yàtọ̀ sí sinimá agẹ̀ṣekólé eléyìí tó wá láti ọ̀dọ̀ gbajúgbajà òṣèré ní Fẹ́mi Adébáyọ̀ pàápàá láti bí àyẹ̀wò rẹ̀ eléyìí tí ó ṣe tí iléeṣẹ́ startime ń ṣe àtìlẹ́yìn fún níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà nínú iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ tó fi dé orí olùdásílẹ̀ olùdarí àti alákòóso iléeṣẹ́ virtual media network tí wọ́n ní orísun tẹlifíṣàn ìyẹn ọ̀gbẹ́ni fẹ́mi adéríbigbé kwame pẹ̀lú wà níbẹ̀ láti wo bí iṣẹ́ náà ti lọ àwọn ènìyàn gbogbo ló ń kan sáárá sí iṣẹ́ fẹ́mi adébáyọ̀ yìí tẹlifíṣàn orísun mú wá fún yín ẹ jẹ́ kí a wò díẹ̀ níbẹ̀. ẹ òun dẹ̀lẹ́ ti rí yẹn àwọn àbàwọ́n tá a dojúkọ tá a dojúkọ díẹ̀díẹ̀ ó pọ̀ ó pọ̀ gan ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́run. ẹ lè sọ díẹ̀ fún wa. ẹ tá a máa sọ díẹ̀ bíi pé ibi tá a ti lọ ṣe fíìmù yẹn gangan odò la gbọ́dọ̀ gbà kọjá ká tó débẹ̀ odò yẹn wọ́n ti wá sí wọn gbẹ́rẹ́ pàkọ́ pé gbogbo ẹni tó bá máa kọjá odò yóò gbọ́dọ̀ gbé ẹ̀pà jíjẹ kọjá abẹ hmm. ẹ dẹ̀ mọ̀ wípé a gbọ́dọ̀ dẹ́jà tàbádẹ́jà tí wàá bá wa nìyẹn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà orí ayélujára ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mórúkọ rẹ̀ sí papaya x ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń kí wípé ó kú oríire bí ó ti pé mílíọ̀nù kan àwọn ènìyàn tí wọ́n ń tẹ̀lé lórí ìtàkùn ayélujára papaya ló fi ìtàkùn ayélujára rẹ̀ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n ra ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn bí ẹni wípé ó ń ṣe ọjọ́ ìbí fún lásìkò tí ó pé mílíọ̀nù kan lórí ayélujára ẹ jẹ́ kí a wò bí ó ti sọ. I don't wait to post every every brand. Thank you guys so much. Thank you every day. <laughs> It's just ah, a whole room full of gifts for my followers. It's Jogo ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà nínú ipòkípò tó o bá wà rẹ́ra rẹ sílẹ̀ kó o sì máa dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọlọ́run ọ̀rọ̀ yìí ló jáde nínú àtẹ̀jáde kan èyí tí gbajúgbajà olórin ẹ̀mí ni Esther Ìgbẹ́kẹ̀lé kọ sábẹ́ fọ́nà fídíò rẹ̀ lásìkò tó ń ṣiṣẹ́ ìránṣẹ́ tí ọmọkùnrin kan sì ń jó lóní mùkúlùmùkẹ níwájú rẹ̀ tó fi ń yan ọlọ́run lógo léyìí tó mú kí Esther Ìgbẹ́kẹ̀lé lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ wípé ohun yòówù tó ò bá jẹ́ ayé rí i dájú wípé ó rẹ́ra rẹ sílẹ̀ níwájú olúwa ẹ jẹ́ kí a wo díẹ̀ nínú fọ́nrán náà. márùn-ún ìlú mọ̀ọ́ká òṣèré ni ọ̀pẹ́yẹmí ayéọ̀lá àti àwọn ìdílé rẹ̀ ti darapọ̀ pẹ̀lú ìtakàngbọ̀n eré orí ìtàkùn ayélujára kan tó ń sọ nípa oríṣiríṣi àsíá orílẹ̀-èdè léyìí tí yóò máa gbé sí orí ẹnì kọ̀ọ̀kan tó sì máa dárúkọ àwọn orílẹ̀-èdè ọ̀hún ọ̀pẹ́yẹmí ayéọ̀lá ló lo fọ́nrán fídíò kan láti ṣàlàyé àkókò ìgbádùn tó ní pẹ̀lú àwọn ìdílé rẹ̀ nígbà tí àwọn pẹ̀lú kópa nínú eré àwọn àsíá orílẹ̀-èdè náà ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú ẹ̀. Eh, I don't know. Oh <laughs> yeah. pa! Ó yá. Lọ́jọ́. Ẹyin máa fẹ́ lu ẹ̀ pa fún. Kí ni fẹ́ lọ? Let's go, let's go, let's go. Ah, Argentina. Hey, mo mọ̀ pé mi mọ̀ mi. M M Argentina. Aww ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ọ̀pọ̀ àwọn ènìyàn ló ń kí gbajúgbajà olórin Mr Eazy àti aya rẹ̀ tí ṣe ọmọ tẹ́dọ̀lá wípé wọ́n kú oríire bí Mr Eazy ti kọ ẹnu ìgbéyàwó sí ọmọbìnrin náà ìyẹn Tẹ́mi Ọ̀tẹ́dọ̀lá tí òun pẹ̀lú sì sọ wípé ìfẹ́ ọ lè tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa sọ wípé a ti mọ̀ náà wípé ìgbéyàwó ní ọ̀rọ̀ Tẹ́mi àti Mr Eazy yóò padà já sí tí wọ́n sì sọ wípé ẹ kú oríire ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajú gbajúgbajà agbóhùnsáfẹ́fẹ́ tó jẹ́ adánilémọ̀ràn lórí ọ̀rọ̀ ìgbéyàwó àti ìbáṣepọ̀ ìfẹ́ ó tún wá mú iṣẹ́ alága ìdúró àti alága ìjókòó níbàdà ìyẹn arábìnrin kẹ́hìndé àyàfẹ́ ló ti lo ìtàkùn ayélujára tirẹ̀ náà láti sọ wípé kí gbogbo àwọn obìnrin láti wọn dáadáa pàápàá àwọn òbí kí wọ́n má ṣe jẹ́ kí ọ̀rọ̀ ìgbéyàwó kó jẹ́ ohun tí àwọn ọmọ wọn yóò máa faradà wípé ìgbéyàwó kígbéyàwó tí kò bá ti mú ayọ̀ wá fún àwọn ọmọ kí wọ́n fún ara wọn lọ mú ọmọ wọn kúrò ní níbẹ̀ ju wípé kí wọ́n gbé òkú ọmọ wọn ránṣẹ́ sí wọn lọ ọ̀rọ̀ yìí ló sọ nínú fọ́nrán fídíò kan èyí tó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń sọ fún wípé òótọ́ ni ẹ jẹ́ kí a wo bí ó ti sọ gan. èyí wá gbọ́ ẹ kófìrí wọn lọkọ ọmọ yín na ọmọ yín lé ọkọ ẹ má jà ẹ má pariwo ẹ kàn ra bá mi wá gidi pa méjì ẹ pín five thousand lé wọn lọ́wọ́ owó fàájì ẹ bọ́ sí gbòòrò kẹ́ ẹ wá pick up gidi kan ẹni kọ́ ra bá yín múdi wọnú estate ẹ wọlé kẹ́ ẹ rọra fọwọ́ ara yín ṣa àwọn ẹrù ètò bá wúlò fún ẹ ṣàtẹ́ bá ti ṣàtán ẹ jẹ́wọ́ ọmọ yín mú báyìí láàyè ẹ máa mú lọlé tẹ́ bá ti wá ń lọlé orin kan ní ká máa bá mi kọ lọ́nà aláyé ni ó máa yàn ó bàbá aláyé ló lè yàn lọ́rùn tó bá mọ̀ pé òun níyàwó fẹ́ ẹni kó tún lọ kó mọ̀ mọ̀lẹ́bí ẹ̀ wá ẹ dálẹ̀ kẹ́ ẹ túṣà ẹ wo tó bá ṣeé ṣe gan ẹ mú lọ police station ẹjọ́ lọ kọ statement sílẹ̀ pé láyé fún àbàdà n ò tún fọwọ́ kọ ọmọbìnrin mọ́. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ọ̀kan nínú àwọn olórin ẹ̀mí eléyìí tó fi ìpínlẹ̀ Kwara ṣe ibùgbé akínmàméjì olúwọlé ẹbọnì pẹ̀lú ti darapọ̀ láti ṣe orin kan síta léyìí tó ń lò láti kìlọ̀ fún àwọn ọk ọkùnrin pàápàá tó fi ń gbàdúrà wípé kí olódùmarè má ṣe òun lọ́kọ lásán orin yìí ló lò láti fi ṣe ìdárò àti orin ìdágbére fún ìlú mọ̀ọ́ká olórin ẹ̀mí ni Osinachi Nwanchukwu ẹni tó dágbére fáyé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì sọ wípé ọkọ rẹ̀ àti ìdojúkọ ìgbéyàwó òun ló ràn lọ́rùn àṣàǹtì olúwọlé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Ebony Prince pẹ̀lú ṣe orin yìí láti sọ wípé kó lódùmarè má ṣe wá lọ́kọ lásán nínú ẹ̀. ó ní kó o má ṣe mí lọ́kọ̀ bọ́ọ̀lù kì í ọkọ̀ tá a ṣe gbájúmọ̀ níta tá a máa fìyà jẹ ọmọ àtayá orí mi má ṣe mí lọ́kàn lásán ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlú mọ̀ọ́ká agbóhùnsáfẹ́fẹ́ tí ó tún jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ ten ìyẹn television entertainment network lábẹ́ agbòòrùn virtual media network ìyẹn fẹ́mi adéríbigbé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí kwame ló lo ìtàkùn ayélujára rẹ̀ pẹ̀lú láti sọ wípé gbogbo ìgbéyàwó kígbéyàwó tí kò bá ti mú ayọ̀ wá kì í ṣe dandan kí àwọn ènìyàn rìn kúrò nínú rẹ̀ jù pé kí àwọn ènìyàn pàdánù ẹ̀mí wọn sínú irú ìgbéyàwó bẹ́ẹ̀ di àsìkò tí à ń kó ìròyìn yìí ọ̀p ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló sì ń lọ lórí ìtàkùn ayélujára pàápàá lábẹ́ àtẹ̀jáde èyí tí ọ̀gbẹ́ni Fẹ́mi Adéríbigbé Kwame fi sórí ìtàkùn ayélujára rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń ṣe àdúrà ní mẹ́sàn-án mẹ́wàá fún bàbá náà wípé òótọ́ ọ̀rọ̀ pọ́nbélé gan-an ó ń lẹ́kọ̀ọ́ yìí wípé gbogbo ìgbéyàwó kígbéyàwó tí kò bá ti ṣiṣẹ́ kí àwọn ènìyàn kúrò níbẹ̀ pàápàá jùlọ wípé ọkùnrin ni yín ẹ kò sì ṣàtìlẹ́yìn fún àwọn ọkùnrin tó ń wu irú ìwà bẹ́ẹ̀ dájúdájú ẹ tó wò ẹ sì tó tọ́ka sí gẹ́gẹ́ bí ọkùnrin rere láwùjọ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 ju ìyá yín kọ́ ó ń bẹ ní sàárè lọ nítorí náà nínú ìgbéyàwó kígbéyàwó tá a bá ń kojú ẹ jẹ́ ká rí i dájú wípé èyí tó bá máyọ̀ wá nìkan la lè dúró sínú rẹ̀ o nítorí náà ẹ jẹ́ ká fi eléyìí ká fi ṣàríkọ́gbọ́n kò ní jù báyìí lọ tí tó fi máa dìgbà míì táwọn máa fi re àti àánú pàdé ṣògo rẹ̀ nìkejì àbíọ́nà lórúkọ tèmi ó dàbọ̀.